مطعم أن كنا لنعد رسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد مئة مرة رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم أنك إيه أمك فعل النبي محمد صلى الله عليه وسلم níbi ìjòkó kan tánà bá jòkó pàdé àwọn àbájọ pẹ̀lú ànábì sọlọ lọ́wọ́ sọlọ níbi ìjòkó kan àwọn máa ń ka pé ànábì sọlọ sọlọ wọn máa ń rí gbọ́dọ̀ yìí ní ọdẹ tẹẹtì rọgbẹ fẹlẹ ìyá ọlọ́run ọkọ lómi wọtú aláì gbàtútù bàbí gbàtútù bàbí innaka anta tawwabur rahim dábìlábì ìyá ọlọ́run ọba ìrọlọrun tó máa ń gbàtútù bá ẹrú. arahim ó sì máa ń kẹ́ tó bá tó bá tó sùpà rẹ̀ ká allah akbar wọn ànábì sọlọ́wọ́ ọ̀gbọ́n sọ̀rọ̀ àwọn máa ń kápá ànábì máa wí ọ́fẹ́ káàdì jókòó kan ànábì sọlọ́wọ́ sọlọ́wọ́ sọ̀rọ̀ àwọn máa wí ní hundred times ní jókòó kan rọ́bì fẹ́mi òtún àlàyé ẹ̀ńnà kàńtà tàwọn àbúrò rẹ̀ ìrẹ́lá ọba fọ́díjì mi. lórí ojú ẹsẹ̀ lórí ojú ẹsẹ̀ mi tì mí èyí tó tóbi èyí tó kéré tùmọ̀ rẹ̀ èyí tí mo ṣe ń kọ̀rọ̀ èyí tí mo ṣe ní gbangba èyí tí màmá wà ṣe èyí tí màmá ṣe borí ẹ̀dùn mi wọ́n tó aláì bá tó tó bà mí ìrọ̀lọ́ ọba àpò ẹnìkà ńtàtàwà bọ̀mọ̀hì dábàá ti ìrọ̀lọ́ ọba àtàwà àpẹẹrẹ lọ́dọ̀ tó tó kẹrù arahim ó sì máa kẹrù tó bá tó tó bẹ̀ ká bá tó tó bà yọ kẹrù báyìí ló ṣe máa ń rìn yẹn sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ nígbà mo bí sọ̀hábí sọ̀fọ̀ àbẹ̀dọ́ àwọn ọ̀sẹ̀ sọ̀hábà hundred times ń jẹ́pẹ́ ẹ̀kan ìyẹn ni pé rẹ́pẹ́ ànábi wájú ọkọ̀ eh, wọn àbí wọ́n wájú ọkọ̀ tí ànábi sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ láàárọ̀ ẹ̀yẹ sọ́dọ̀ tí wọ́n bá ànábi bá dáná lẹ́kọ̀ọ́ tábà dáná tábà dáná lẹ́kọ̀ọ́ àbí wọ́n bá wọn sọ̀rọ̀ kan hundred times ànábi wì kúrẹ́ yìí wọ́n jẹ́pẹ́ ànábi kí wọ́n tó lé wọ́n ti bá sọ́dọ̀ ànábì sọ́lọ́ lọ́wọ́ àtọ̀nà wọ́n máa ń wá aláwọ̀ bá aláforíjì púpọ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa ń wá aláwọ̀ bá ní aláforíjì púpọ̀ ọ̀yẹ́ kí gbọ́dọ̀ ọ̀yọ́ máa gá lẹ́nu wa rọ́bì fúnlé wọ́tú àlẹ́yà ìnàkà ẹ̀ńtà kàwá rẹ̀ lọ́wọ́ àbáforíjì mi tí ó bẹ̀ kẹrin dì mí ẹ̀ eh, èyí ṣe èyí tí mo ṣe ń gbangba èyí wọ́n tó aláì àní ọjà tó túbà náà wọ́n náà máa mú iṣẹ́ padà sọ́dọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá pé ní oṣù ọmọdé àbùbá bá tó túbà ní. ẹnlẹ ẹnìkan tàwa bò rahim dáadáa bí ìrẹ́ lọ́wọ́ bá àtàwa ìrẹ́ ni ọlọ́wọ́ bá ti rẹ́ ni ọba tó ọmọdé tó bẹ̀rù ẹ̀ arahim tó tún máa kẹ́ tó bá tó túbà rẹ̀ tán dákùn tó túbà náà kẹ́ lọ́lọ́ ètò wọn ṣe lẹ́yìn tí wọn ṣe lẹ́yìn ọlọ́ọ̀dún fẹ́rẹ́ dùn náà lèyàfẹ́ alákàlọ́ọ̀mù máa tàpá dẹ́mọ́ ìrìnà ń dékà wà máa tàpá ọlọ́ọ̀dún ṣe bẹ́ẹ̀ fún anábì Muhammad sallallahu alaihi wasallam báwo lè máa ti ní. àwọn tó pẹ́ ẹlẹ́ṣẹ̀ ni wá ẹlẹ́ṣẹ̀ ni wá ẹ́ ẹlẹ́ṣẹ̀ ni wá àlè má dùn ká ní ẹ̀ṣẹ̀ láti ní kọ́lọ̀ kòkòrò jù wá ní ẹ̀ṣẹ̀ láti ní kọ́lọ̀ kòkòrò jù wá èyí tó lábẹ́ ọ̀pẹ ìdílé aṣoṣo lọ́rùn kọ́lọ̀ kọ́ foríjì wá kọ́lọ̀ wọn bù wá foríjì o. wọ́n yẹ kí gbọ́dọ̀ yọ wọn lẹ́nu rárá ká máa wí. àwa lórí àlọ́ àlá yẹn ni pé alálọ́ àlá mi o alálọ́ àlá mi o àwa ń lé mi o àwa ta mi o àwa gbogbo pé káwa ni o ká máa sábà wí ká máa sábà wí ká máa sábà wí. bẹ́ẹ̀ dẹ̀ ni ìtọ́ra foríjì ń hẹ̀ àdó àná ńlá ni ìtọ́ra foríjì ìtọ́ra foríjì ní àmọ́ ọlọ́run bá lọ́ra foríjì àdó àlá ńlá ni nínú pé àdó àlá ńlá ni torí pé tọ́lá bàbá ti forí ẹ̀dá ọba ti forí ẹ̀ṣẹ̀ tó jẹ́ tó ṣe tó bá ti forí ẹ̀dá ọlọ́wọ́ bá tọ̀ wá ń kẹ́ lẹ́yìn ẹ̀ṣẹ̀ lẹ́yìn lẹ́yìn tó forí ẹ̀dá. وقلت وقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويجعل لكم عظام الله اكبر ọlọ́ọ̀ba àwọn ọmọláàdì kàmínú ọlọ́ọ̀ba ọní láti rí ànábì náà ànábì sọ náà ní pé òun sọ fún pé àwọn àjọ pé ẹgbẹ́ ọlọ́ọ̀ba láláforíjì o ẹ bá lóòótọ́ o bá yẹn tán yóò sọ̀rọ̀ bí fún yín òjò òjò òjò tí aláṣẹ

Ebi ma máa ẹ máa rẹ̀ sí bẹ́ẹ̀ ni owó yín náà máa pọ̀ dúkìá sùhánàlá bàbá wa ṣùgbọ́n ẹni tó náà bá ṣe pé ẹ máa ń tọrọ àpò dáná bá ṣe dájú máa tọrọ àforíjì ní òní ìlú lẹ́yìn ẹni tọrọ yìí àforíjì òdodo ni òkè máa pé wọ́n tó ń padà fún bí ẹ̀sẹ̀ náà ṣe àfihàn àdàpọ̀tà wọn ṣe kí nìyẹn àdàpọ̀tà wọn ṣe lé nìyẹn nígbà tó ṣe yọ̀ a sọ pé ìtúbà ìfẹ̀ṣẹ́ bẹ̀ ni pé lẹ́yìn tó yọ sí ìsìnkúrán rọ́bì fúnlọ́ tó bàlá yìí iná kàtà tàwa àbúrọ̀fẹ́ mọ́ṣẹ́ wà ní àdéhù yìí àtọ́rí ṣíṣe ọmọ àwọn sí àbùkà èmi náà nìkan náà kọ́ foríjì mi ọlọ́mọdé ṣeré ẹ̀ náà kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa tọrọ tọrọ kí wọ́n máa ṣàbá náà kí wọ́n tún ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ na títí náà ti ti kí wọ́n fi kí wọ́n máa ṣe fún ìpàrà nípa àfilẹ̀ lọ́la ìpàrà àfilẹ̀ lọ́la ìpàrà àfilẹ̀ lọ́la rárá èèyàn mọ̀ èèyàn tí lórí lórí sẹlẹ ọba nìkan tó ti ká tẹ̀lé tẹ̀lé ọba nìkan àti tàbí ẹ̀sọ́ lọ́sọ̀ pẹ̀lú àlàáfíà tó pé àbùkù ọba ìṣẹ́ àtàwọn ó lè ti bẹ́ẹ̀ kọ́ dà ó. sọ pé ọmọ kí a máa lọ tó gbá lára rárá lórí èèyàn mọ̀ ìgbà tí ó dé. so kí a tún kí a tún bá kí a bá tún bá báyìí bẹ́ẹ̀ kí wọ́n tún bá padà síbẹ̀. wọ́n bẹ̀ fún ìgbà kí a bá lọ síbò míì àbí ọba mu rárá èyí lè fi ẹsẹ̀ rọpò ẹsẹ̀ èyí ó ṣe kí ni èyí fi ẹsẹ̀ rọpò ẹsẹ̀ nínú nínú mọdẹmú tuntun bá òun ni pé ntọ́ba ntọ́ba wà láàárín èyí tí ìyẹn yẹ kan àti ẹ̀dá kan tó ẹ pé bẹ̀rẹ̀ láti fi ṣe náà bá kí wọn tẹ ẹ̀sọ́ lẹ́tọ̀ padà bẹ́ẹ̀ tí ìyẹn máa ń tọ́jú mọ́ ìjọba náà àdúlẹ̀ ni kí wọn ti bàjẹ́ lẹ́yìn kí wọn lọ tún ṣe padà kí wọn sì tọrọ pé kí wọn lọ lè pé lágbàdá ẹ̀fọ́

wọ́n lè tó dẹ́sẹ̀ kí nínú tó ní ah, sásọ̀tẹ̀ ọ̀hún sásọ̀tẹ̀ ọ̀hún àbí ẹ̀hàn sọ. ọkàn àwọn ẹni rẹ̀ forí jiyàn èrò tó mẹ́rin kan lẹ́yìn nínú ẹ̀tọ́ láì bí á dákàá dà lé lájàgà wọn forí jì àkà kó forí jì ni. so bí wọ́n ṣe ń sinmi o torí dẹ́sẹ̀ bí àbá ti ṣe náà látara ẹ̀dá kan bí àbá ti fi bá bí àbá ti ṣe náà bá forí jiyàn yóò jẹ́ ẹ̀tọ́ kí ẹ gbọ́ ẹlòmíì kí ẹ sọ̀rọ̀ tẹ́lòmíì lọ́nà tí ò tọ́ kọ̀dà yóò da ìpínlẹ̀ tí ọba tí ọba gba tuntun bá àti ọba tó bá tí ọba tí ọba tí ọba pé kí ọba pé kí ọba forí jìyàn. ẹni ẹgbẹ́dọ̀ jọra ẹ̀ lójú kọ́dà bí ẹ̀rọ jọba àlù ẹgbẹ́dọ̀ yẹn àwọn èèyàn rẹ̀ jẹ kọ́dà bí ẹ̀rọ jẹ alóye ìdá àjọ lọ́wọ́ tó jọlọ́lá bọ́jọ́ pẹ́sidẹ́ntì pẹ́sidẹ́ntì tó tí a bá tọrọ tó jẹ́rọ tọ̀ lẹ́yìn rẹ̀ tí a bá tọkọtọ̀ ọ̀yá aṣọ lẹ́yìn ìgbà tó tọrọ tó jẹ́rọ lọ́rọ̀ bá ọlọ́bọ̀mù ọjà kìyàmà nínú iṣẹ́ dáadáa tó tọ̀ wọn bá ṣe wọ́n fi gbà fún tí wọ́n fi gbà lọ́tọ̀ wọ́n fi lẹ́pọ̀ àwọn ọ̀tá bá mọ̀ sọ́yà káwọn sàkéèsì kéèsì ó dùn kálẹ̀ lẹ́tọ́ tí wọ́n bá ní alẹ́ freedom àti sọ̀rọ̀ ara Islam kò tú alẹ̀ báyìí kò tú alẹ̀ ìyẹn ni pé ẹ̀sìn tiwa kò tú alẹ̀ ká máa sọ tó wù ká ṣe tó wù ìyẹn ló mọ̀ pé ìwọ́n ọjà yóò òun òun àmì ìyọ̀ ọlá ọmọ ìyọlá ọmọ ìyọlá lọ́dọ̀ jìyà lọ́ba jẹ́ bọ́sẹ̀ ẹ̀kọ́ jẹ́ torí ọba jẹ́ bọ́sẹ̀ ẹ̀kọ́ jẹ́ ọ̀gá lọ́dọ̀ jẹ́ òjìyà lọ́dọ̀ lọ. èyí ọjà ilé tọ́nà tó tọ́ jẹ́ tó bá wọn kọ̀ bẹ̀rẹ̀ ayé sá jẹ́ tó tọ́nà ayé tó ní sọ̀rọ̀ tó ní ṣe náà ọba. tó ṣùgbọ́n ọjà ilé bọ́sẹ̀ wúrẹ́ yẹn lọ́yà kò sí nítorí ó ṣe níbàámu tí ẹ̀sìn bá ní kò ṣe fídọ̀mù ẹ̀ fídọ̀mù ọ̀sàmù tó wá láti fídọ̀mù tó fídọ̀mù gbà wá ọmọ fídọ̀mù àti sọ ọ̀kan láti fídọ̀mù àti sọ̀kan ìtọ́ ọ̀bá ní fídọ̀mù máa sọ ìtọ́ ọ̀bá ní fídọ̀mù àti ìsìlámù tó ti dé ojú ẹ̀ fún wa. kẹ́hìn káka máa sọ̀rọ̀ láti káwọn bí yàn ká máa sọ àbí ká sọ́kà àti dá ìsàn sí kíkà ká máa sọ̀rọ̀ sí yàn ká máa lálẹ́ sí tó gbẹ́sẹ̀ kọ́ máa búyàn kọ́ máa ṣépèlè yàn kọ́ máa sọ̀rọ̀ náà tí ọ̀tọ́ ẹni kọ́ máa sọ̀rọ̀ kó sọ kọ́ máa san tí ọ̀mà rárá bẹ́ẹ̀ sì ni kátó wá sọ pé ẹni tó tó ní mímọ́ tó jẹ́ àfà sápè làbà bàbá àti ìbáraẹni tó ń ṣèwádìí ń ṣe pé ẹ mà pé ẹ̀yin náà ti ibi tó jẹ ti máa bọ́ sórí yàn so kò yẹn gbọ́dọ̀ máa ṣépè yẹn lọ́sọ̀ torí ọdún adọ́sẹ́ pẹ̀lẹ́ yìí lọ́jọ́ kìyàmà ẹ̀kíní náà kéèpè yẹn àwọn tó ṣépè lọ́sọ̀ àbálẹ̀ tọ̀sí àbẹ́mi tí wọ́n bá sílẹ̀kùn sọ́mà fún yóò wá padà sílẹ̀ tí wọ́n bá sílẹ̀kùn lẹ̀ náà fún yóò lọ sọ́tọ̀ tí wọ́n bá sílẹ̀kùn lọ́tọ̀ yóò lọ sọ́tù tí wọ́n bá sílẹ̀kùn lọ́tù yóò wá padà sọ́dọ̀ tó ṣépè yẹn nígbà tó yẹ pé tó ṣépè ló tó ṣépè èpè wọn máa dá láwọn ẹlòmíín wọn ẹlòmíín máa ń ṣe rẹ kò ní ti ṣe ra rẹ wọn ni àbẹ́yà ń gbàgbé àbá ń ṣe. àtúntò tẹ́lẹ̀ bí ti ṣe rẹ̀ gan ó ti kí wọ́n ṣàṣìlò wọn lọ́kọ́ sábì ó bẹ̀rẹ̀. àwọn èèyàn wọ pé báwo ló ṣe àwọn ṣe rí báwo lọ́rọ̀ ṣe rí òye wò níta máa ń wò ní pé sanu sàtà wọn pé níbi ìgbà tí òtá kìlá tí ẹ ti kọ́ di ọba mu ẹ̀yà tí àjọ kan ọ̀tá ló máa ń gbogbo kátó máa ń sọ̀rọ̀ pé sanu sàtà dáadáa náà dáadáa kìnìkà kìnìkà dáadáa dínú ọkọ̀ síba kìnìkà kìnìkà tó ń bá wọn gan dínú ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní dínú ara rẹ̀ wọn náà kọ́sọ̀ àmì ẹ̀kọ́ sọ́kọ́ náà fi kàkàdá ọ̀kọ́ láti fámìlì àtúntò mùsùlùmí náà kọ́sọ̀ kọ́ lára kọ́ fún alára rẹ̀ kó ti ṣẹ̀ṣọ̀ wà fáyẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣe ara rẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣe ara rẹ̀ gan onye tó ń sọ oníwo tó ń ṣe oníwo ara rẹ pẹ̀lú náà bá oníwo ara rẹ pẹ̀lú ẹ̀dá náà bá ìgbà tó bá sépè lẹ́yìn àti òǹtọ́ sépè òǹtọ́ bá padà á tó bá padà á pa ńgbọ̀nà nígbà bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n fún kọ́lá bó dáwọ̀ sépè lè fi iṣẹ́ rẹ̀ ẹni tí wọ́n sàbòsí fún bí sépè lẹ́gbọ̀n bí ò sépè èpè ṣe kíni ó ti tó bá nínú àtọ́nà wọn máa ń ní àti bó dáwọ̀ e pé bí mùsùlùmí bá mùsùlùmí ọba yan kẹfẹrí jẹ bí ọsùn yan ike yan tí ìtẹ̀tẹ̀ sàm jẹ gbogbo sí tọ́ba tó pẹ̀lú mùsùlùmí yóò gbà àwọn ọmọ gbà torí pé ọ sàbùkù fún un wọn lọ kọsọ àndà àbòsí àbòsí kélé pọ àgbẹ̀rẹ̀ ṣe fúnra wa kéde pé báyọ̀ alágbádá ọjọ́ àfa àjọ ní ọmọ ọ̀rọ̀ kò kéré ọ̀rọ̀ kò kọ̀sí lọ́dún fún ọ̀kàbá wọn àbọ̀rọ̀ kọ́ lè dì náà ẹ̀ náà bá tó kíní ọ̀bí ẹ̀ bá wa kò kéré lọ́dọ̀ náà ọba ọmọ yẹn dẹ̀tọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ojú àbòsí oríṣiríṣi àbòsí àbòsí àbòsí olórí ọ̀gbọ̀n àṣàbòsí fún àwọn tí ń gbé ṣèjọba lórí bẹ́ẹ̀ náà alága àṣàbòsí lórí àbòsí ọ̀rọ̀ àbòsí iṣẹ́ àbòsí kọ̀rọ̀ àbòsí gbẹ̀gbẹ̀ ọ̀rẹ́ ká mọ̀ pátá sí. so bá a ti wá rí bá a ti rí bẹ́ẹ̀ lọ́pọ̀ lára wa yìí àwọn aláìka lọ́yẹ kó ká máa túbà jù lábàá tí wọ́n túbà ní máa padà síbẹ̀ lọ ọ̀rọ̀ tí ọ̀dá tá a máa sọ ká máa kọ́ máa sọ lọ ní tí ọ̀dá tá a ṣe ká máa ṣe má a ní sọ pé rọ́bì kílé ọ̀tún bá láì sínú ká tẹ̀tọ̀ wá bùrọ̀ yìí ká tó ká tó padà síbẹ̀ kọ bá mu òye ní fẹsẹ̀ rọ́pò kí wọ́n ní à òun ò ti sórí ń gbúyàn ṣẹ́gun nàlẹ́ àbí sọ̀rí ẹ̀ ọ̀hún ti ọ̀hún ti kéré yẹn mọ́ ọ̀hún ti kéré yẹn mọ́ ọ̀hún ìlú yẹn mọ́ àbí kèsì fẹ́ṣọ̀ àpálọ̀ òun ló bá sùn ọ̀hún ló fẹ́ṣọ̀ àmọ́ torí ẹ̀rí dọ́tù yẹn dọ́tù yẹn tó ti gbẹnu sàrí yẹn ọ̀hún kàn kíkà kí ẹ̀dá kò lọ́dà dọ́tù wọn á ní díẹ̀ díẹ̀ náà díẹ̀ díẹ̀ nìkan ní wọn lọ́dẹ kéré sí abatẹ náà àbí wọn lọ wú abatẹ àbí ẹni tó kú so sọ́dà àwọn ẹlọ́dà ní àtẹ́rí ogede ilẹ̀ ọ̀hún ọ̀tọ̀ ẹ̀ ṣe abọ́n tẹ̀ fífi lẹ̀ ṣùgbọ́n àbáká kù lọ́rọ̀ ẹlọ́kọ̀ ìwọ́n lọ́wọ́ dá ń ọrụ, èyí mẹ́tẹ̀ ọrụ, ọ̀sẹ̀ èyí máa tún dáàbò láti máa fi gbẹ̀sẹ̀ lẹ̀ ọlọ́kọ̀ sàmà lọ́kọ̀ wa wa wa kò pa صلى الله عليه وسلم يو سنة عن نبي الله عليه الصلاة والسلام يوني بيا سنة الشيخ وانا كان في الشيخ بلا كفر جوا قال ما تكفي عاش الشيخ في وزن قص قص بكالة في الدار تعال الشيخ تعال الشيخ كله قد قال في البيت اللهم انت خطك الدم وخط الجبل وقال لي لنا بني لما لما ولا با أفريقيا الشيطان قلت الشيطان قلت أفريقيا قلت أفريقيا قلت أفريقيا قلت أفريقيا قلت أفريقيا قلت أفريقيا قلت أفريقيا قلت أفريقيا قلت أفريقيا قلت wa ayi na mí ná lánàá ilé màá ma. má sani òní ibi tó fẹ́ náà gbà kàtó sáwọn ọlọ́dọ̀ náà gbogbo ayé àti sáwọn ọlọ́dọ̀ náà àbí na ìṣòro tó sáwọn ọlọ́dọ̀ ọlọ́run forí jù wá ní bàtà náà ọmọ ṣẹlẹ̀ ṣẹ ká má ṣe fipá ẹ̀ṣẹ̀ ara tó ń dà má nàìjíríà à ń à ń à wà pé kó bí táwọn tí ọ̀tún bí táwọn tí ọ̀gbá tí ó ṣe jùlọ àbí bí táwọn fẹsẹ̀ jùlọ ṣòdí ọ̀ka àwọn obìnrin lásán tẹ̀lé ibi tí ọ̀tọ̀ tí ọ̀gá tọ́ sóhun òun ká wọ lásán àwọn òṣèlú kankan ibi táwọn tí ọ̀tún fi ṣùgbọ́n sí náà wà lókè alára ọ̀nà bá dúró kẹ́sẹ̀ náà èèyàn fìlẹ̀ èèyàn fojú èèyàn fojú kéré ẹ̀ṣẹ̀ ìfojú kéré ẹ̀ṣẹ̀ nínú nínú ọ̀parun nínú ọ̀sọ̀kẹ̀ nínú ọkọ̀ ọ̀parun èèyàn ń sún àlọ́ síbi

Allah ba da ajiyar sai ba da ajiyar sai ba da ajiyar na da zo kun sun na san karai da ajiyar sai ba da ajiyar ta kullu wala da wannan kullu da Allah ya ta sai ba su ya shiga to ya zuwa wa kuzuru wala ba shi ba bo ya ba da ba shi halal ya ga da shi haram ba ba shi haram wa kuzuru wala ba shi ba رب اغفر لنا وتب علينا انك انت التواب الرحيم رب اغفر لنا وتب علينا انك انت التواب الرحيم نقش هذا قصر ọkọ̀ oṣù alẹ́ ìgbàfẹ́fẹ́ bẹ́ẹ̀ lọ́jà pẹ̀lú kẹ́sì kan láti dàmọ́ nàìjíríà ṣùkásù àwọn ọjọ́ sọ́sọ́ àwọn ẹ̀ṣẹ̀ ṣe gbọ́ àwọn ọjọ́ sọ́sọ́ dáwà tí ọ̀dà kan pẹ̀tí ọ̀dà ní àwọn ẹgbẹ́ dání wọn náà bẹ̀rẹ̀ tí wọ́n bá kéré sí wọn lọ́wọ́ sọ pé kàdá yẹ ẹ̀rọ tó sì láti kẹ́sẹ̀ ní wọ́n má dàrú lójú torí pé ilé mi ni kéema àìsàn ilé ayé mi kéema ilé ayé ìlú ọ̀rọ̀ kò lè dọ́dọ̀ lọ́rùn gbogbo kọ̀ọ̀kan kálukú àkójọ ẹni tó lọ́wọ́ wa ìyá ọ̀nà tó lọ sí ọ̀rọ̀ wa sí ọ̀mà àlàbù mi kú wọlé wọlé ọ̀hún sí ọ̀mà àlàbù mi kú wọlé wọlé àná sí ọjọ́ tẹ́ pé gbogbo kọ̀ọ̀kan kálukú àkójọ ní ọ̀hàn ní ọ̀hàn ọ̀hún kọ́lọ̀ kọ́ jẹ́ kí gbàgbé kí wọ́dà wọ́dà wọ́dà kọ́lọ̀ kọ́ sì tó kí kọ́lọ̀ kọ́ sàánú àkọ́sàmánú wa wọ́n. وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله